inú mọ́síjìdì ọlọ́run mo wà yìí so tí wọn bá ṣe dáadáa ọlọ́run ní alẹ́ dina yunfikuna amwalahum bilayli wa nahar siran wa alaniyata falahun ajruhu inda rabbi wala khawfun alayhi wala hum yahzanun àwọn tó ń ná lọ́sàn-án lóru nínú ohun ta fún wọn nínú àrísìkí ta fún wọn nínú owó ta fún wọn nínú àlàáfíà ta fún wọn gbogbo nǹkan tó ń jẹ́ oore ta fún táwọn ọlọ́run ọba fún wọn wọ́n wá ń nánú ẹ̀ lọ́sàn-án wọ́n ń ná lóru wọ́n fi ń ṣàánú ọmọ ẹnìkejì fẹ́lẹ̀ ohun ajírù ẹ̀san wọn ó ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba wọ́n láwọn fún ní alẹ́ yìí látàyè náà ni àní dẹ́rùbà wọn àní sẹ́rùbà wọn wọ́n láwọn yẹ sanun àní bà wọn nu jẹ́ gbogbo èyí tẹ́ ń dá sọ́tọ̀ e, ètò tẹ́ ń sànú àwọn ọmọ aláìní gbogbo èyí tẹ́ ń dá sètò ìlọsíwájú ẹ̀sìn ẹ̀yin tẹ́ ń ṣàánú àwọn aláìní ẹ̀yin tẹ́ ń ṣàánú àwọn tí wọ́n rí jẹ ẹ̀yin tẹ́ ń ṣàánú àwọn tí wọ́n rí mu ẹ̀yin tẹ́ ń bọ́ aṣọ sáwọn tí wọ́n rí wọ̀ lọ́rùn ẹ̀yin tọ́lọ́run lò láti máa ṣàánú àwọn èèyàn ẹ ní ìbànújẹ́ láyé Ọlọ́run ní bàyín inú jẹ́ ẹ ní rogun ìbànújẹ́ ẹ sì ní rogun fòyàfòyà lóru wọ́n lọ́nà búlù wa nẹ́kùn bí ṣé hin mínà àófì wà lìjú yìí Ọlọ́run bá mi ni mò ń dẹ́rù báyìí ó wáyé ọwọ́ àwọn kan pé òun ò ní dẹ́rù bá wọn. àwọn wo ni òun làwọn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń ṣàánú ọmọ it is better to be to help people máa try láti máa ran àwọn èèyàn lọ́wọ́. ولنبلو أنكم بشيء من العوف والجوع والنقص من الأموال والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون.